King of King of King thank you Lord of Lord ọba tó jọba lọ́ba tó fọba jọba lọ́nà ọba lẹ́ni ọba títí ayérayé ọlọ́run mi àwímọ̀ ìyá sọ̀rọ̀ máta sí ọba mi ògbèjà kẹrù bọ́ níjà àjàmá sí jẹ̀bi mo dúpẹ́ fún yín mo yìn lógo mọ̀ṣẹ́ yín lọ́ba nobody like you Lord I say thank you this morning I worship you Lord for these days olúwa mo dúpẹ́ tẹ jẹ́ kí ọjọ́ òní kó wáyé mo dúpẹ́ fún orí tẹ fẹ́ ṣe mo dúpẹ́ fún tẹ ti ṣe mo dúpẹ́ fún ìtẹ̀mọ̀túnṣe olùgbàlà ẹlẹ́dàá ayé àti ọ̀run ọba tó dùn mọ́ gbogbo tó sì lè ṣe gbogbo ọba tó máa ń fi gbogbo ọba yé jẹ ọba tó lè ní kẹ́nìyàn kó máa wà tí ẹnikẹ́ni kò ní kó máa kẹ́ẹ̀dá bẹ́ẹ̀ máa sì mọ́ ọba tó máa ń gbé nígbà tí ẹnikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀ kábíyèsí rẹ̀ mo dúpẹ́ olórí ayé tèmi àtọwọ́n tó fún mi àtúrò gbogbo àwọn èèyàn tẹ́ sọ pé kí n gbàdúrà fún lónìí ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́gbẹ́ mi dìde fún ìṣubú àwọn ìka àti àwọn ìdìde àwọn olódodo mo gbàdúrà lónìí lórúkọ jésù gbogbo àdúrà tí mo fẹ́ gbà lónìí ọlọ́run gbọ́ olúwa gbà olúwa ṣe fún mi ju bí mo ti bèrè lọ ní orúkọ jésù má jẹ́ gbàdúrà gbà sọnù lórúkọ jésù àdúrà mi bàbá mi àti ọlọ́run má jẹ́ odi ẹ̀ṣẹ̀ lórúkọ jésù lamọ́ mi dúró ní orúkọ jésù gbogbo ìpinnu ọ̀tá gbogbo ìpinnu òkùnkùn lórúkọ jésù ọlọ́run fagilé ní orúkọ jésù ọlọ́run ṣàánú fún wa agbára wọn jẹ́ ní orúkọ jésù gbogbo àwọn ìkà tó ń bẹ lórí facebook yìí àtàwọn tó ń support wọn tó ń fọ́n sponsor wọn lórúkọ jésù ọ̀run tó wọn láṣẹ ní orúkọ jésù mo gbàdúrà àṣírí ìkà kò ní orúkọ jésù ọlọ́run gbàkóso inú wa kó dùn ọkàn wa kó balẹ̀ lórúkọ jésù mo gbàdúrà fún wàsíù ọmọ gbọ́dọ̀ àwọn lásìkò mi àti bàbá mi onírìṣà ọ̀jájá ní orúkọ jésù ọlọ́run bá mi mú wọn dúró ní orúkọ jésù gbogbo àwọn ẹ̀dá tí ó bí ọmọ tí wọ́n tán sì ń wá ìṣubú àwọn àwọn yìí lórúkọ jésù àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù àwọn ni kò ṣubú ní orúkọ jésù torí pé ẹ sọ pé tí ọba bá jẹ ilẹ̀ gbé e sípò ẹni tẹ́ bá sì fẹ́ kí lùtúrọ̀ ẹ̀mí kò bá rèé kí ó jẹ ẹlẹ́mọ̀ ọ̀sẹ̀ tí wọ́n pé wọ́n dára ní ipò tí ẹ fi wọ́n sí ní àkókò àti sáà ṣùgbọ́n àwọn kan dìde bí ogun wọ́n dìde bí ìyá lágbára níwájú àwọn eléyìí lórúkọ jésù kristu náà gbogbo àwọn ìkà lórúkọ jésù ọ̀run gbà wọn dàn lórúkọ jésù gbogbo àwọn sọtẹ́lẹ̀ bì àwọn tó fẹ́nu jà wọ́n lógun mo gbàdúrà láti wákàtí lọ lórúkọ jésù lágbàgbára lọ gbogbo pátápátá ní orúkọ jésù mo gbàdúrà ní ogun ẹ́sà bọ́ọ̀dù tó dìde àwọn tó tún sponsor lábẹ́lẹ̀ gbogbo pátá ọlọ́run tún wọ́n ní ṣubú níwájú mọ́díkà mo gbàdúrà ní orúkọ jésù èyí tí mo fẹ́ wí lónìí náà tó pé mo gbàdúrà fún má kánú etí orí mi má gbẹ dànù lórúkọ jésù mi ò ní gbẹ ní orúkọ jésù orí mi ò ní gbàbọ̀dé ìpinnu ọ̀tá ò ṣẹlẹ̀ mi lórí thank you for that this morning because you answer prayer worship you lord because you are god mo fẹ́ lọ nínú àdúrà náà àdúrà tó yẹ fún ayé wọn gọ́gọ́ tẹ́ fẹ́ kí n gbà gangan nítorí pé mi ò mọ̀ ṣùgbọ́n ẹni kí n gbàdúrà fún ọlọ́run mo gbàdúrà lónìí àdúrà tó yẹ fún ayé wọn lórúkọ jésù la fi sinmi lẹ́nu má jẹ́ ṣàdúrà gbà má jẹ́ gbàdúrà gbà sọnù nítorí pé àwọn èèyàn gbàdúrà gbà sọnù nítorí pé wọ́n ẹni kí n bèrè yóò fi fún mi kí n kọ̀kọ́ yóò ṣì kí n wá kiri màá sì rí gbà mo bèrè lónìí olúwa fi fún mi olúwa mo kọ̀kọ́ lónìí olúwa ṣì ní orúkọ jésù mo fẹ́ wá lónìí olúwa jẹ́ rí gbà lórúkọ jésù gbogbo ètò máa ti wúlò ní olúwa fàṣẹ sí ọlọ́run àṣẹ fàṣẹ sí olúwa fàṣẹ sí olúwa fàṣẹ sí ẹni ayé àti ìrùn yóò kọjá lọ ṣùgbọ́n kékeré náà rọ̀ yín kì yóò kọjá láìṣẹ torí pé ẹgbẹ́ rọ̀ yín ga ju orúkọ yín lọ gbogbo ètò bá wúlò ní olúwa fàṣẹ sí lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kò máa ṣàn lórí ayé mi kò máa ṣàn lórí àwọn ọmọ tó fún mi bẹ́ẹ̀ ni yóò rí ẹni tó bá lò máa bá mi jà bó máa bá mi jà nítorí pé hmm, thank you father this morning ẹ káàárọ̀ ṣe dáadáa la bá yín mm. ẹ ti rí táìtù yẹn lónìí i fẹ́ pray àwọn tí mo fẹ́ pray fún now for could you stop me o esabod is going to continue and especially before i go into this prayer i want you to know that today after the moment this prayer is not going to be long because yìí ṣe ká máa ṣàtúwé asán de àwọn mo fẹ́ gbàdúrà but nísìnyí for the maybe láti òní yìí lọ I'm going to be praying for ọjọ́ tó bá wọn Canada I pray for every country and I pray for Nigeria as well and particular I mean a máa máa gbàdúrà a máa yan àwọn orílẹ̀-èdè àwọn àwọn state àwọn ènìyàn láti a máa porúkọ ènìyàn láti gbàdúrà fún ni because um, eh, because àwọn àdúrà kan nítorí pé àwọn èèyàn gbàdúrà wọn kò rí gbà nítorí pé wọ́n gbàdúrà tí kò yẹ kí wọ́n gbà nítorí pé ní àwọn àwọn kan wà tẹ́ pé wọ́n ṣe búburú àwọn kan dẹ̀wà tó yẹ pé wọn ò ṣe búburú ṣó ti yé yín mẹ́yẹn mm, ìpín olódodo ìpín ẹlẹ́ṣẹ̀ kò sì ní wá sí orí olódodo ṣó ti yé yín mẹ́yẹn kò disturb me mi àti ti ẹsàbọ̀dù o i'm still going coming back this prayer i'm going to just pray for these people you understand me you fẹ́ mix it together if not màá ti gbé papọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but for them to see uh, direction is direction from God uh, and I'm coming by God grace the may God mighty God strength me mm, àwọn tó bá ń sọ pé wọn ò kí ń wẹ̀ èmi ti wẹ̀ láti volunteer you know late ni àti wà ní bíyà yeah this is just three o'clock in Canada time now you know for you that mo dẹ̀ ti mo ti mo ti jí láti bíyà bíi twelve thirty or so you know be meditating you know study some things àmọ́ wọ́n fẹ́ sọ nǹkan kan mo ń bọ̀ lénìí lórí ọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà lénìí hmm. bàbá Ìjẹ̀ṣà is is trying to be If that guy is trying to be smart ó ń play ó fẹ́ ṣe bí ipò smart and that we go there mi ò ní àṣírí ẹ̀ lọ́wọ́ but Liz òun àti Liz lẹ́nìí àti esa board yes they are terrorists i'm coming for them today kò ń ṣe tẹnu i'm coming to do shout on them because there is something going on you know some people they sponsoring these people to you know to bring some people down in Nigeria and ẹni tó bá dẹ̀ fẹ́ wò di onídìí ìdí tiẹ̀ náà kó lè mọ̀ pé ó wà ní ìta especially Lizzy Anjorin tó gbé owó PDP dání tó jẹ́ pé àwọn PDP tó ń fún ló mo fẹ́ jẹ́ kó wá ṣàlàyé kí àwọn EFCC tó dẹ̀ ègé ti Bọ́lá Tinubu tí bàbá Ìjẹ̀ṣà tó ṣẹnu nínú tó ń wọ̀ ẹ má jẹ́ kí n búyàn lórí bíbà mi ò búyàn but I just want to I want to pray mm, I want to pray bẹ́ẹ̀ ni no retreat no surrender ni Bíbélì sọ pé ìjọba òun di àfagbára wọ̀ àwọn tó bá ní agbára wọn gbà pẹ̀lú ipá bẹ́ẹ̀ ni mm-hmm. àwọn ò ní nǹkan méjì tá a fẹ́ sọ ó dẹ̀ fẹ́ sọ sọ̀rọ̀ nípa pé ifá ó sọ̀rọ̀ pé ifá tó bá òun bá kì í pé kó má lọ ìyẹn is using system to tell people that they should not come and watch this chat they should not come under my chat Abike should not ó go for Abike you understand ó go for Abike pé kìnnìkan simply because àwọn méjèèjì yẹn they are playing game but mi ò fẹ́ sọ níbi báyìí because mo kàn fẹ́ sọ fún mi pé you are going to join me after this moment of uh, after this war e just this one is just a prayer I know Baba Ojaja they have people praying for him and he pray himself also and a lot of people also mm, praying for them you know like Mamami Ajayi a lot of pastors around them but at the same time I want to also contribute my own because I see that a lot of people they are waging war against him and Omitunde àbí omi Ṣadé kọlọrun jẹ tó lóun bàbá Ìjẹ̀ṣà is also part of enemy of Ife and èmi eh, ò fẹ́ bu níbí báyìí pé pastor dì ní ṣùgbọ́n mò ń bọ̀ kì í ṣe ṣáà ti ti òun àti terrorist ni wọ́n is not for for real èmi ò wá síbi tó pé mo fẹ́ pé mo fẹ́ jẹ leader anybody hmm, tí gbogbo ìgboro bá ti sinmi tán bá ti mọ àwọn terrorist yẹn I'm not a mo lè wá sórí Facebook kí n speak kìkìlá that kí n pray kí n worship God ọlọ́run you know we talk about God but ti pé wọ́n sì wà ń bẹ̀ yẹn tí wọ́n sì ń dìtẹ̀ tó mọ̀ tó sì wait wọ́n lè gé sàwọn èèyàn no Bible sọ pé má ṣe gba ìkà láàyè láti wà láàyè ní bíbélì sọ kò sọ fún mi pé kẹ́ máa tọ́jú kẹ́ máa romance wọn ajá kẹ̀dẹ̀ ló jẹ òkú jésìbẹ́lì gbogbo àwọn tó ti ṣe búburú nílùú káàkiri àgbáyé nílùú bíbélì gan a rí wọn pé dèdè nǹkan burúkú ló bá wọn hmm. ó dẹ̀ sọ pé bàbá ìṣàsọ nínú bẹ̀rẹ̀ you know what the people should not go where they cause eh, nǹkan mẹ́ta báyìí ni èpè máa ń ṣe ẹni tó ṣe ẹni tó ṣe kinní kan irọ́ ni because wọ́n mọ̀ pé àwọn ń ṣiṣẹ́ ìpè wọ́n mọ̀ pé torí pé mo sọ pé gbogbo àwọn tó ń wage war yẹn gbogbo àwọn tó ń gbé ogun yẹn dìde lórí facebook àwọn kọ́mọ wọn kú because they know that they are the one wọ́n máa fẹ́ máa brainwash àwọn èèyàn this is àwọn occult ni wọ́n occult ni wọ́n so this is what they do they will tell you you don't pray for your you don't curse your you don't curse Bible. curse is in the bible kọ́ọ̀sì wà nínú alukuran tí ogun bá le kókókókókó tọ́lọ́run bá rí pé o ti gbàdúrà tọ́ta ò fẹ́ jọ̀wọ́ ẹwọ́n mọ̀kọ́ tọ́ṣọ tọ́ta ń ṣe máa when you are praying God is blessing you truly you understand me ọ̀tá wá dúró gbogbo tí wọ́n ti wá wò pé àwọn ò lè stop blessing what they want to do they will be wasting it and they will be telling you not to curse you curse curse gangan ni ègún e, ègún ègún ègún ni oúnjẹ ìkà ẹ̀ ń gbọ́dọ̀ mi ègún ni oúnjẹ ìkà mo kàn fẹ́ gbé àdúrà yìí i pray for myself i pray for people. Hmm. ẹnìkan ṣe sọ pé ah ó ga o mo rí ṣáàtì tí kìíní ṣẹ̀ṣẹ̀ omi omi ṣadé bóyá omi ṣadé ni wọ́n ló ń jẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ṣe mi ò fẹ́ sọ níbi mo fẹ́ sọ pé to you for you to know that some people are standing some people are sitting somewhere you know understand and his opponent of àwọn be politicians No, ni they sponsor them you understand me to be doing all this thing wọ́n sọ pé Bọ́lá Tinubu ló gbé Ọ̀ní eh, eh, Ọ̀jájá sórí ipò eh, Bọ́lá Tinubu ló ṣe léyìí fún kinní kan Bọ́lá Tinubu ìyẹn mi pé they are against Bọ́lá Tinubu you understand my prayer always go to Bọ́lá Tinubu bàbá mi Bọ́lá Tinubu you understand me ìyẹn mi pé àwọn politicians they are sponsoring these people you get me now? Eh, sábà dúró ẹ sọ pé ó lóun máa dúró ọ̀n tí wọ́n máa yọ or Jajaloye just imagine just imagine àwa náà máa dúró ní títí ọlọ́run máa fi fi kú yọ owó Esabod láwo bẹ́ẹ̀ ni because ó ti destroy ayé ó ti pa many people ó wá padà wálé ní ó wá ń tà ìyẹn bàbá omi ìjà bàbá Ìjẹ̀ṣà mo ń bọ̀ mi ọ̀rọ̀ tiẹ̀ kọ́ lélẹ̀ iná ó wá padà wá mo ì máa ṣe ṣáàtì fún un torí mo kò fẹ́ gbàdúrà bí mi rẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ púpọ̀ kó pọ̀ mẹ́rin ó wá padà ní èyí tí mo wò ní àárọ̀ yìí wọ́n sẹ̀ǹdẹ̀ sí ni mo wò lóru òru yẹn ṣó ti yé bí mo ṣe jí nígbà tí mo pray tán lákọ̀ọ́kọ́ mo wá wò is about bíi twenty minutes or fifteen minutes or so mo wò mi tó ti ń rò má sí ẹ̀ẹ́sábọ̀d ó dẹ̀ ti wá sọ fún ẹ̀sábọ̀d pé ó wá sọ nínú ṣáàtì yẹn pé ó lóun sọ ah, ó ní òun ti òun àti Lizzy Anjorin àwọn ti sọ pé àwọn fẹ́ ṣe surprise birthday fún pé lockdown tó wà ni àwọn ò ṣe wá pé òun àti Lizzy Anjorin ti sọ ìyẹn mi pé Lizzy Anjorin àti bàbá Ìjẹ̀ṣà àwọn ló ń fún Esabod ní a lot of points. tí mo sọ pé òun ló ń ta Ọọ̀ni i mean Esabod eh, Ìjẹ̀ṣà ló ń ta Ọọ̀ni fún Esabod Lizzy Anjorin ló ń ta Aláàfin of Ọ̀yọ́ wọn kò ń pretend ni ìyẹn ni Esabod ṣe play ṣáàtì ní ọjọ́ yẹn ó kàn play voice àjọrin pé ìwọ jẹ́ kórè ẹ pé torí àjọrin ti sọ pé à ẹ nítorí pé èèyàn bá ti help òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun kàn máa ń respect ẹ ni òun kò sẹ́ni tóun ò lè wá fún you understand me esabod náà ti gbọ́ slang yẹn ó ti wá wò pé ó wá dọ́gbọ́n play ẹ̀ kó lè mọ̀ pé wo jẹ́ kórè ẹ̀ kó pé ìwọ ìwọ oṣù tó ti sọ ìyẹn nìyẹn tí wọ́n ṣe jáde ní ẹsẹ̀ mi ìjẹ̀ṣà ṣe wá jáde ń sìn tó ń ṣe bíi pé ẹ àwọn ẹ gbogbo nǹkan tí ọ̀rọ̀ tí ẹ sábọ̀dù ń sọ ń kọ́ ẹ ó ráìtì ó ṣe ó dẹ̀ ní ẹ èpè ẹ má lọ síbi tí wọ́n ti ń ṣèpè ní àná òde òní ẹ sábọ̀dù ń ṣe èpè burúkú burúkú ẹni tó ṣe èpè tó ọ máa ní ẹyìn oṣó kan ẹ kò irọ́ ó máa dárúkọ òun tó pè sórí tó ní kàn ṣe ṣáàtì fún mi tó ní kàn máa ṣe èpè fún mi ṣé orí bàbá ìjẹ̀ṣà ti dàrú ni ṣé bàbá ìjẹ̀ṣà ni tó máa ní kàn pè fún àbíkẹ́ tó máa ní kàn ṣe ṣáàtì kó máa ní kàn máa wọ pè wọlé kàn máa ṣépè fún wàṣẹ́ ìdè kó máa pè wọlé kàn máa ṣépè fún ọmọ àbíkẹ́ kó máa pè ti fẹ́ bá sọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà wá sọ pé orí òun burú ó láyé òun ò fẹ́ dá mo ń bọ̀ kí lèyìn òṣèṣà títí ní just a prayer this is morning prayer just but ọlọ́run sọ pé ó ti kọ́ ọwọ́ mi ní ogun ìka mi ní ìjà kò sọ pé ṣó ti yẹ yín pé èèyàn pé torí pé wọ́n ti jẹ́ ọmọ ọlọ́run kì í ṣépè o tọmọ ò bá ní ṣépè kò yẹ kí èpè wà nínú alukuran tí ọmọ ò bá ní ṣépè kò yẹ kí èpè wà nínú bíbélì èpè wà ń bẹ Deuteronomy twenty eight èpè ló kún bẹ̀ ó ní tó o bá ti ṣe báyìí ó dẹ̀ tún wá sọ fún wa pé àwọn olórí wa àwọn olórí wa ìdájọ́ any single other person you can talk about them not to molest them everybody is bullying everybody is terrorizing everybody is because there are so many for you to know that people pay him i mean pay her for those nonsense things she's doing to go after people you get me now they pay her hmm? bóyá bàbá Jagaban ló gbé ọ̀ní ọ̀nìrìṣà sórí ipò kì í ṣe bàbá Jagaban wọ́n ní wọ́n lọ bèrè lọ́wọ́ ifá pé kì í ṣe ọ̀ní nífá mú ta ni fa kù ṣèbí tó ti kú ni elédùnmarè ló fi ọ̀nìrìṣà jọba elédùnmarè ó ju tó ń jẹ́ ọlọ́run ó ju ifá lọ ta ó ní tóun bá kí ifá kan fún un yín ifá tó kìkìkì tó ń wọ ìwọ jákẹ́ẹ̀tì tí wọ́n wọ̀ mọ́ láyé tó wọ jákẹ́ẹ̀tì tó wọ jíǹsì lọ́sàn-án gangan ìyẹn ìwọ ìwọ ìwọ bàbá àjẹsà mi ń bọ̀ mi ti dé mo bọ̀ o but this prayer so kò sẹ́nibọ̀dì tó láìkì ọ̀jájá ń bí àti pé wọ́n náà fẹ́ pray fún yàn <laughs> ó only mommy. let's pray for ourselves first <laughs> I love that Only mommy. let's pray for ourselves first <laughs> you know before I came here believe me I'll pray for myself pray for my daughter pray for my wife Shall pray for everybody everybody mi ò dárúkọ èèyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan You understand me? But I pray those who wish me well, those who good good people, those uh, you understand me. Go to go those also who wish people well, who want good good thing for people. You understand me? I pray for them before I came here. But it's very good. We are going to pray according to the spirit of God. It's good. Thank God because you also want prayer. Okay? But nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àwọn people wọn ò fẹ́ káṣírí wọn tú but àṣírí wọn máa tú dandan ni. Mo dẹ̀ fẹ́ kí àwọn kí APC gan kí bàbá mi Bọ́lá Ahmed Tinubu. No kí àwọn ap àwọn àwọn dss àti àwọn efcc kún ọ lọ prove kí Lizzy Anjorin Lizzy Anjorin need to be investigate Lizzy Anjorin because among the there ó sọ pé kìtẹ́ ṣe pé among eh, ọba kìtẹ́ ṣe among yorùbá actress nìkan ó ní among mo gbọ́ chat kan lórí youtube pé among celebrities in nigeria she is the richest ẹ lọ ó nídìí láti ibi tó kì í ṣe stone ló ń lẹ̀ tó fi rí owó aṣọ yẹn ẹ lọ ṣe ọ́dítì àkáǹtì gbogbo nǹkan ló ní ló ní ló ló play ló ló wà open to the whole world kò sí ìkòkò ẹ má jẹ́ ká ìní àwọn eléyìí wọn àwọn ló ń sponsor àwọn kan dẹ̀ ló tún sponsor wọn nísìnyí wọ́n ṣe fẹ́ gbé bàbá ìjẹ̀ṣà wọ́n ni ọ̀tá ni ọ̀tá ìfẹ́ òun ni kíni òun ni bàbá ìjẹ̀ṣà ìjẹ̀ṣà ọ̀tá ìfẹ́ ni bàbá ìjẹ̀ṣà. eléyìí prayer ni mo pè é ọ̀tá ìfẹ́ òun ni bàbá ìjẹ̀ṣà tó lòun ọmọ sàmẹ́pọ̀ ọmọ àlè máa ń wà nílùú bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní pé ó ní ọmọ sọmọ ọlọ́dẹ ló pe rẹ̀ yẹ́ẹ̀sì ọlọ́mọ ọlọ́dẹ ni àwọn sọmọ ọlọ́dẹ màá tún gbọ́ ṣáàtì yẹn nípa àwọn ṣiṣẹ́ dáadáa ó mọ iṣẹ́ táwọn ṣe ní palace yẹn ọmọ ọlọ́dẹ ìyẹn mi pé ó fẹ́ ti kábíyèsí ọ̀jájá ó fẹ́ kó tó ẹ̀ tì wọ́n ṣubú ó ní òun lè jọba kó gun orí throne bóyá torí pé wọ́n sọ pé Ọdúnládé ti lọ jọba ìlú ó fẹ́ jọba ìlú kan ní Èkìtì ibi tó ti wá you can see. people say we should pray for ourselves and with you in prayer. Thank you, Jesus. wọ́n ní ká pray fún ara wa but I'm going to pray for wọn bó jẹ́ two prayer points mo pray fún wọn àti tí mo bá tún pray níkọ̀kọ̀ God mighty is ó máa ṣe ṣó ti yẹ yín mẹ́yẹn nǹkan tó ń fẹ́ ṣe ni pé they just want to push people ẹ ó wá ń sọ nínú iṣẹ́ àtẹ̀ tó ṣe lẹ́nìí tó lóun ṣe lánàá yẹn tó ń send sí mi ó wá sọ wípé ẹ ẹ rí bí Nnamdi Kanu ṣe ń ṣe nǹkan ìgbà tó ń ṣe nǹkan tó ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kò sẹ́nìbọ̀dì tó ní kàn wọ́n ti ṣubú ní ọmọ Yíbò ṣé ẹ sábọ̀dù ṣe bí Nnamdi Kanu fẹ́ jẹ pírẹ́sídẹ̀ǹtì onítọ́nbá fún un ní Biafra ó fẹ́ jẹ olórí wọn ṣé bí nǹkan tó fẹ́ ṣe nìyẹn that's nǹkan tó fẹ́ ṣe nìyẹn náà so ṣé sábọ̀dù fẹ́ jẹ president tó bá gba Odùduwà àbí kí ló fẹ́ gbà kò sọ̀rọ̀ Odùduwà kò sọ pé òun fẹ́ wà kí ló ń sọ ṣé mà tó dẹ̀ ń sọ̀rọ̀ pé Nàìjíríà ò dá ṣé orí Nàìjíríà ṣé orí Bọ́lá Tinubu ló ti bẹ̀rẹ̀ tí ò ti dá Fẹlá kọrin ó ní orí Ọbásanjọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní Ọbásanjọ́ tif tif mi ò fẹ́ kọrin láàárọ̀ ó ní Ọbásanjọ́ tif tif and Ọbásanjọ́ is a PDP nineteen seventy ló ti kọ yẹn o nineteen seventy now is about fifty years ago. kò kọ́ fún Awólọ́wọ̀ ó ní Ọbásanjọ́ tiftif lára owó tí Lizzy Anjorin dẹ̀ ń display wọ̀nyẹn gbogbo ilé tó ní ìdíríṣẹ́ àǹkìníkànkìníkan yẹn owó PDP wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ tún ń ṣiṣẹ́ burúkú ó ṣe trafficking ó ṣe money laundering bó ṣe máa lóun travel tó máa lóun kó àwọn ọmọ travel òun gbé wọn travel yẹn ó ń kówó sí wọn lọ́wọ́ but side ti Esabod nìyẹn do you know eh, Lizzy Anjorin travel very well to Turkey and we travel with convoy also she doesn't show their faces àwọn tó ń jọjọ travel owó PDP wà ní ọwọ́ ẹ̀ tó ń bá wọn gbé tí wọ́n fún percentage tó ṣe ń speak against Bọ́lá Tinubu Lizzy Anjorin she is a terrorist if you don't know Lisa Anjorin, go and look at her face. She's a terrorist. Me ò fẹ́ dárúkọ ẹ̀ sí bí báyìí. Prayer and Allah fẹ́ pray. But at the same time, we can still talk. Baba Ijesha also is a terrorist. For somebody to come and ṣe békebèke. if I don't ti ń jà yẹn tó tó pé wọ́n ti sọ pé tí torí pé Esabod ti sọ pé ó pè mí náà tó sọ wípé Àbíkẹ́ ń fara ẹ̀bẹ̀ láti wá kó ko bá sùn. Torí pé ti sọ̀rọ̀ yẹn wọn ò fẹ́ kó gbé gbogbo mẹ́sẹ̀jì ọwọ́ wọn jáde Lisa Anjorin for real she's a terrorist she traffic money they give her money to traffic for them òun ló ṣe pè níjọ ìmáàmì aláṣàbí business kan wà tá a máa jọjọ ṣe ẹ má wọrí wọn jọ sọ lórí live chat báyìí a gbọ́ etí mi mo fi gbọ́ wọn ò sọ fún mi. they are doing evil ó ń ta drug ó ń ta kòńké ó ta many things bó ṣe wà yẹn ó rán many people lọ sí Saudi tó yẹ máa tẹ̀lé wọn lọ Saudi máa lóun lọ Saudi every year thank God the, the road of Saudi has blocked Lizzy Anjorin ayé ẹ̀ máa bàjẹ́ síbí àwọn tó lọ ń ṣe systematically tó ń ṣe wọ́n ìwọ ló ń ṣe ló ń ṣe kábíyèsí aláàfin ọ̀fọ̀yọ́ ìwọ ló ń ṣe wọn o kàn ń pretending you are pretending you are pretending àwọn ti bí yẹn àṣírí tí wọ́n tú but ìwọ ó ń pretending you are pretending to be good person mo ní kí EFCC kí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ kọ́n ṣiṣẹ́ lórí àkáǹtì ẹ kọ́n calculate ọjà tó sẹ́ndì sí ìlú òyìnbó tó bá sọ pé tó bá ti wà lábẹ́ ṣáàtì kan ó yẹ sẹ́ndì ẹ ẹ páàkì tó lọ sí ìlú òyìnbó irọ́ ló pa o kì í ṣe ọjà tó ń ta yẹn you are only camouflaging for people for people not to detect what you are doing also that's what the also everybody is doing you are using those things petty petty things to cover up. Oh ó rò pé bóyá ọ̀dẹ̀ làwọn èèyàn let me kọ́kọ́ máa pray according to the spirit of God let me read this psalm. gbogbo yín èmi àti àwọn olólùfẹ́ mi àtọmọ tí mo bí kábíyèsí ọ̀nìrìṣà ìyàwó wọn náà ń gbàdúrà fún wọn torí pé prophetess ni ọ̀nìrìṣà ọmọgbọ́n náà lásìkò mi Wasiu Ayinde, a lot of your children, you have a lot of prayer warrior around you. You yourself, you pray. Ó mọ gbogbo àyájọ́ tó wà nínú al but I contribute also for you this morning. This prayer goes to my go to my king, go to my my darling one, go to my also for me, my daughter, my well wishers, all those who wish me well, mm. and those good people in the land of Nigeria. Mm. It's not for terrorists ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè àwa ti jókòó síbi ìkọ̀kọ̀ ògo a sì ti ń gbé abẹ́ òjìji Olódùmarè ipò tẹ́ ẹ wà ọ̀jájá the second Elédùmarè ló fi yín síbẹ̀ tí í ṣe ẹ̀gọ́ ọ̀gá ògo ó sì ní ẹni tẹ́mi bá ti gbéga kò sẹ́ni tó lè rẹ́ sílẹ̀ ipò tó wà máyégun Yorùbá Ọlọ́run ló gbé ẹ e dókè kì í ṣe ènìyàn ó ní ẹni tí bá ti gbéga kò sẹ́ni tó lè rẹ́ sílẹ̀ ibi tí mo ti ń sọ̀rọ̀ lónìí kò ń ṣe èmi mo débẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló gbé mi débẹ̀ ó ní tí n bá gbé ènìyàn ga kò sí ẹni tó lè rẹ̀ sílẹ̀ ó ní ẹni tó bá ń gbé ibi kọ̀kọ̀ gá ògo ó ní àwa tí ó ní ẹni tó bá jókòó síbi kọ̀kọ̀ gá ògo yóò máa gbé abẹ́ òjìji elédùnmarè gbogbo àti jókòó síbi kọ̀kọ̀ gá ògo a máa gbé abẹ́ òjìji elédùnmarè a fi fún olúwa pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run tí àwa gbẹ́kẹ̀lé ọlọ́run ẹ̀yin nìkan ni àwa gbẹ́kẹ̀lé hmm. àwa kò gbẹ́kẹ̀lé àwọn tẹ́rọ́rìsì yìí àwọn kò gbẹ́kẹ̀lé àpùrọ́mọ́ni jayé yìí hmm. nítòótọ́ yóò gbà wá nínú ìdẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti kò nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwọn ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbẹ̀gbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ní àwòfìrí tá a fi wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò fún wa àwa ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùnkárùn kì yóò sún mọ́ ilé wa hmm. nítorí tí yóò sùn nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí tiwa ní láti pamọ́ mọ́ ní ọ̀nà rẹ̀ gbogbo wọ́n gbé wa sókè ní ọwọ́ wọn káwa kó má bàa fi ẹsẹ̀ wa gbó òkúta a ó kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbẹ̀rún kìnìún àti ejò ńlá ni a ó fẹsẹ̀ wa tẹ̀ mọ́lẹ̀ nítorí tó fẹ́ fẹ̀rẹ̀ sí wa nítorí náà nítorí tó fẹ́ fẹ̀rẹ̀ sí wa náà ni ó ṣe gbà wá yóò sì gbé wa lékè nítorí tí a mọ orúkọ olúwa a ó pe orúkọ olúwa òun ó sì dá wa lóhùn òun ó sì pẹ̀lú wa nínú ìpọ́njú òun ó sì gbà wá àwa sì máa bu ọlá fún un ẹ̀mí gígùn àti àlàáfíà àti owó àti ọlá ọlọ́run jọ ni kò fi tẹ́ wa lọ́rùn àwa ó sì máa fi ìgbàlà rẹ̀ hùn káàkiri àgbáyé ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín nígbà tá a bá ti fẹ́ gbàdúrà ẹ̀ eh, one oh nine òun ni fún àwọn one oh nine ni fún àwọn ọ̀tá wa bọ́tí àwọn ti twenty four again nílé ó ní ti olúwa ní ilẹ̀ yìí àti ẹ̀kún rẹ̀ orí ìtẹ́ tí ẹ jókòó sí bàbá mi àti báyìdálí ọlásùnkàn mọ́mọ́gbọ́lá orí ìtẹ́ náà tí olúwa ní ṣe ibi tí èmi náà wà lẹ́nu gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ipò tí ẹ wà yín tí olúwa ní ilẹ̀ tí ẹ tẹ̀ tí olúwa ní bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá wo ń tẹ ilẹ̀ náà tó bá sì tún wọn halẹ̀ mọ́ yín tó sọ pé òun fẹ́ rí yín pé ibi tí ọlọ́run gbé yín sí pé òun fẹ́ ja yín bọ́ lójú ẹ̀mí ti èmi àti ẹ̀yin ẹ̀dá bẹ̀ máa lọlẹ̀ fún yín ẹ̀dá bẹ̀ máa lọ kòtò fún yín nítorí pé kò ń ṣòun gbé yín ga nítorí pé ó ní ti olúwa ní ilẹ̀ náà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 kí ó wọ inú ilé wá ó ní ta ni ọba ògo yìí olúwa tó le tó sì lágbára olúwa tó lágbára ní ogun ó ní ẹ gbé orí yín sókè ẹni ẹnu ọ̀nà àní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé wa ó ní ta ni ọba ògo yìí ó ní ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo àmín. Hmm. Hmm, hmm, ó ní olúwa ni olùṣọ́ àgùntàn mi olúwa ni olùṣọ́ àgùntàn tèmi àti ti adébùkọ́lá àti ti ọba kábíyèsí ẹni tàn ọmọgbọ́lá lásìkò mi olúwa ni olùṣọ́ àgùntàn rẹ àti ìwọ àtàwọn ọmọ tó bí àtàwọn gbogbo àwọn nǹkan ìní rẹ olúwa ni olùṣọ́ àgùntàn èmi àti ẹ̀yin olúwa ni olùṣọ́ àgùntàn wa àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ẹ olúwa ni olùṣọ́ àgùntàn wa àwa kì yóò ṣe aláìní orere a kì yóò ṣe aláìní ẹ̀mí gígùn àti àlàáfíà a kì yóò ṣe aláìní ọlá kì yóò ṣe aláìní ipò bẹ́ẹ̀ ni nítòótọ́ bí àwa tilẹ̀ rìn ní àárín àfonífojì ikú ìyẹn mi pé mo bá tiẹ̀ sponsor ogun ó ní bá àwa tiẹ̀ rìn ní àárín àfonífojì ikú àwa kì yóò bẹ̀rù ibì kan nítorí tí olúwa pẹ̀lú wa ọgọ́rẹ̀ àti ọ̀pá rẹ̀ ó ní wọ́n ń tù wá nínú àwọn ti tẹ́ tábìlì sílẹ̀ níwájú wa lójú àwọn ọ̀tá wa the lord has prepared a table before you my king my darling uh, my darling hobby my the lord has prepared a table before you he has prepared a table before you yes in the presence of your enemy so that is why the enemy is angry that is why the enemy want to bring you down that is why why the enemy is planning to destroy you but you know what ó ní tẹ kọjá ní àárín àfonífojìkú ó lẹ́yìn kì yóò bẹ̀rù bí kan no evil nìyẹn mi pé no evil shall before you you are you are you are more than dead as you overcome the Lord has lift you up nobody can let you down bẹ́ẹ̀ ni ó ní tí èmi bá gbé ènìyàn ga ta ló lè gbé sílẹ̀ ta ló lè rẹ̀ sílẹ̀ kò sí torí pé Ọlọ́run ló máa ń gbé ni ga tí ẹnikẹ́ni kò sì lè rẹ̀ sílẹ̀ ó ní ó tẹ́ tábìlì sílẹ̀ oúnjẹ sílẹ̀ níwájú wa lójú àwọn ọ̀tá wa ó sì da òróró lé wa lórí aago ìbùkún wa sì kún àkúnwọ́sẹ̀ ó ní nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo àwọn sì máa gbé inú ilé olúwa láé àti láéláé amen yes this is your portion bàbá mi bá àti my darling ọlásùnkànmí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá àti ẹ̀yin olólùfẹ́ tèmi àti èmi àti ọmọ náà tí mo bí bẹ́ẹ̀ ni Mm. mo ti ka àwọn ìkan but this is what i'm tí mo fẹ́ kà fún wọn ní òní nìyẹn but psalm one oh nine yẹn àwọn ti Esabod ló ní thirty five seventy one all those psalm is for Esabod and àwọn terrorist team ẹ̀ mm. wọ́n bá pè ní èpè bẹ́ẹ̀ ni bíbélì ké ẹ resist the devil and he will flee from you ó yẹ ẹ dìde sí ló wí bẹ́ẹ̀ ni yóò sì kọjú ìjà ó dẹ̀ kọjú ìjà sí èṣù alárekereke yóò sì yegere yóò sá fún yín bẹ́ẹ̀ ni èṣù ni bẹ́ẹ̀ ni àtàwọn tó bá tẹ̀lé lẹ́yìn tó ń praise ẹ̀ èṣù ni wọ́n. Mm èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ tiwa yóò ti wá bẹ́ẹ̀ ni ó ní àwa ti gbé ojú wa sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ wa tiwa tiwa ìrànlọ́wọ́ tí ẹ rí gbà ọba àmì ọlásùnkànmí ọmọgbọ́láhùn ìrànwọ́ tẹ rí gbà àánú ni you always sing it that àánú ni mo rí gbà that is from God you, you receive mercy bẹ́ẹ̀ ni ẹni tí ọlọ́run bá ti ṣàánú fún bẹ́ẹ̀ ni àánú máa dìde fún bẹ́ẹ̀ ni àánú lè rí gbà kábíyèsí náà àánú ni wọ́n rí gbà láti ọ̀dọ̀ ọlọ́run wá ni ọlọ́run ṣe gbé wọn sí orí ìtẹ́ bẹ́ẹ̀ ni ó sì sọ nǹkan kan ó sọ àsọtẹ́lẹ̀ kan ó ní wọ́n máa ń yọ ọba lórí ìtẹ́ ni pé wọ́n gbogbo ìdílé wọn kọ́ wọ́n máa ń yọ ẹni tó tún sọ sórí fún ìyẹn mi bẹ́ẹ̀ bàbá àjẹ̀jà tún sọ fún pé wọ́n máa ń yọ ọba lórí ní gbogbo ìran wọn nǹkan wọ́n máa ń yọ wọn lórí ìtẹ́ ni those who are looking for your downfall they will fall for your sake kábíyèsí o onírìṣà bẹ́ẹ̀ ni ẹni ìtàn adéyẹyẹ gbogbo ẹni tó ń wá dáfọ̀ yín tó ní kó overthrow ní orí ìtẹ́ bàbá yín lórí ibi tí ọlọ́run gbé yín sí the almighty God will bring the person down for you in the name of Jesus Christ that is what God say I should pray the prayer God say I should pray for you also my ọlásùkọ̀mí màṣá ọmọgbọ́láhùn ọmọ àyìndé ọmọ ojúṣàgbọ́lá the almighty God those who are looking for your downfall I am not looking for your downfall whatever sin you have committed to God um, you have sinned against God at this moment moment the almighty forgive you ó ní máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ ọlọ́run dẹ̀ wá sọ ó sọ fún ẹ pé when those who are looking for your downfall don't look for people downfall and don't plan evil for anybody but those who are looking for your own they will fall for your sake àwọn tó ń wá ìṣubú ẹ wọ́n máa ṣubú in the name of Jesus Christ ó ní èmi yóò gbé ojú mi sí orí òkè wọn níbo ni ìrànlọ́wọ́ tiwa yóò ti wá àti èmi o ẹni tó bá ń wá dán mi the person will fall gbogbo àwọn tó bá ń wá dán fún àwọn olólùfẹ́ mi tó bá ń wá dán fún àwọn èèyàn tèmi tó bá ń wá dán fún ọlọ́mọ tèmi tó bá ń wá dán ayé mi they will fall because ẹsà bọ́ọ̀lù tí bàbá jẹ̀já sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ má máa lọ bí tán ti ń ṣépè o àbíkẹ́ òun mọ̀ pé ìwọ náà máa ṣépè ṣé ẹsà bọ́ọ̀lù ò ṣépè ṣé ẹsà bọ́ọ̀lù ò support ó dẹ̀ support Esabod simply because àṣírí ẹ̀ wà lọ́wọ́ Esabod simply because àṣírí wọn wà lọ́wọ́ Esabod they are supporting Esabod because their secret is being wọ́n ní secret wọn lọ́wọ́ Esabod ṣépè ọmọ kan ló ní ọmọ kan kàn bú lábẹ́ ṣáàtì ó ní òní dàgbà òní ṣe kò sẹ́ni tó ṣépè tó a máa ní ẹ̀ṣọ́ lòún bú tòun àjẹ́ lòún irọ́ ló pa o irọ́ ló pa is a liar she's a liar ó pe orúkọ èèyàn á dẹ̀ máa ṣépè fún ó ṣe ṣáàtì ṣé bàbá àjẹsà ojú ẹ ti fọ́ ojú ẹ ti ò ríran ó sọ ó ṣe ṣáàtì oníkọ́ máa pè wọlé kọ́ máa ṣépè fún mi kì í ṣe lórí ẹyọ kan èmi nìkan ni mo sì ń ṣe ìpè yìí mi ìdẹ̀ bẹ́ẹ̀ anybody mi ò sọ fẹ́ anybody nílé pé bá mi ṣépè fún ṣùgbọ́n èmi fúnra mi mo mi kan singale mo ẹ mo yí àwọn èèyàn tó kójọ terrorist ẹ tó bá ní kan máa ṣépè fún mi tí wọ́n pè wọlé níjọ́ yẹn kò ń ṣe èèyàn mẹ́wàá kì í ṣe twenty lórí ìkan no chat yẹn ṣì wà lọ́wọ́ mi me too because i play it i play the chat is on youtube níbi tó ti ń kọ́ sáré ìyá ẹ bàbá jẹjẹ orí yẹn hmm, jẹ́ nǹkan nǹkan tí mo fẹ́ kà tí ó dá àrùn àwọn ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ ẹni tí ń pa àmọ́ kí n tó gbé kí èsì ẹni tí ń pa àwa mọ́ tí ń pa ẹ̀mí mọ́ tí ń pa gbogbo àwọn olólùfẹ́ mi mọ́ àti ọba kábíyèsí kí n tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn bẹ́ẹ̀ ni olúwa ni olùpamọ́ wa olúwa ni òjìji wa ní ọwọ́ ọ̀tún wa oòrùn kì yóò pa wá ní ìgbọ̀sán tàbí òṣùpá ní ìgbọ̀ru olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo yóò pa ọkàn wa mọ́ olúwa yóò pa lọ àti àbọ̀ wa mọ́ láti gbà ìlú àti ti láéláé àmín àwọn èèyàn máa sọ pé ẹ kábíyèsí o ìṣe wọn níyàwó tó ń ṣe kinní kan bíbélì sọ fún mi ó ní kí ẹ gbàdúrà fún àlàáfíà jerusalem bẹ́ẹ̀ ni lára jerusalem wà nìyẹn gbéga jerusalem jẹ́ ibi tí ọlọ́run ẹni tí ibi tí ọlọ́run gbéga ibi tí ọlọ́run pọ́nlé ènìyàn ló ń jẹ́ jerusalem tí ọlọ́run bá ń sọ pé ọmọbìnrin Síónì bẹ́ẹ̀ ni talking at time mi be talking to obìnrin tó bá ń sọ pé ẹ wí fún ọmọ ènìyàn ìyẹn mi pé ó ń sọ̀rọ̀ fún orílẹ̀-èdè ṣe mi iṣẹ́ ń gbọ́dọ̀ mi bẹ́yẹn tó bá sọ pé gbàdúrà fún eh, jerusalem ìyẹn mi pé jerusalem ó mì níbi tí ọlọ́run gbéga èèyàn tí ọlọ́run gbéga ibi tí ọlọ́run gbé ṣó ti yẹ yín bẹ́yẹn ìgbéga kò wá láti ọ̀dọ̀ ọlọ́run ló máa ń gbé ẹ̀dá tó bá wà ní ipò kan tó máa ń bu ọlá fún ọ tó wà ní ipò tó ń pọ́n ọ kì í ṣe ipò ẹ̀sín àti ipò àbùkù etí Esabod wà yẹn o torí pé ó rí àwọn ọmọ ọlọ́mọ ó rí àwọn ènìyàn ẹlẹ́nìyàn ó fẹ́ pa wọn fẹ́ ba ìbáyé wọn jẹ́ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn èèyàn burúkú ayé àti ọ̀run ni wọ́n ṣé ó ti yẹ mẹ́yẹn ṣùgbọ́n àwọn kábíyèsí wa bíbélì ló sọ fẹ́mi ó ní gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù àwọn tó bá sì ti fẹ́ yóò ṣe rere nítorí pé mo gbàdúrà fún ọba ọ̀jájá ṣé mo pé you know what mo ti rí mo kàn wò níjọ́ tí mo ti wá wo ṣáàtì tí o tó ti ń sọ̀rọ̀ pé ìwọ ló ń gbé gbogbo ọ̀rọ̀ kábíyèsí wá ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ìwọ kínní yẹn láti ọjọ́ yẹn mo wá wò pé people are bury me mi ò lè rò sí that man at all at all tán bá ní ẹlòmíì ọ̀tọ̀ Boya won ra rádaràda kan àṣé mi ò tiẹ̀ mọ̀ pé bàbá ìjẹ̀ṣà mo tó rè tiẹ̀ báyìí tó jẹ́ pé nínú gbogbo àwọn onítìátà mo máa ń sọ pé kọ́mẹ́dì ẹ̀ ni mo láìkì nígbà kan nínú àwọn orin kan nǹkan tó ti ṣe ní bóyá Sódómù àti Gòmárà tó ti ṣeré nínú Sódómù ati Gòmárà I love the àwọn kọ́mẹ́dì ẹ̀ you understand me I love that comedy ẹ̀ because o ma ṣe o ma lọ́ǹgì ìtòótọ́ ni but ní tó wá ṣe yẹn I was surprised wípé òun ni ọ̀tá ilu yẹn ni ẹ ó ní kì í ṣe kábíyèsí ni ifá mú ifá ta ni ifá ṣe báwọn èèyàn ló máa lọ ń da ifá sílẹ̀ ṣé ifá létí ni ṣé ifá lójú ni ifá ò létí hmm, ifá ò lójú bẹ́ẹ̀ ni elédùnmarè tó bá ti sọ̀rọ̀ <coughs> ó mà ṣe o elédùnmarè tó bá ti sọ̀rọ̀ tọ́lọ́run bá ti sọ̀rọ̀ òun náà ni fáínà ta ni ifá ṣèbéyàn ló máa dá ifá ẹ tó bá fẹ́ tó ní ẹni tó dá ifá náà lówó ẹni tó dá ifá lè sọ pé ifá ṣe kí ni ifá sọ pé báyìí ẹni tó bá fún lówó bọ̀tọ̀ ọlọ́run sọ pé tí ọlọ́run bá sọ pé ẹni tó ọlọ́run fẹ́ ń kọ́ òun ló dé ipò náà tí ọlọ́run ò bá fẹ́ kó dé ipò náà ó lè kú kó tó di ọjọ́ yẹn because ọlọ́run fẹ́ kó dé bẹ́ẹ̀ ni aṣòro ṣe bí ẹni tọ́lọ́ wọn ìwọ́n ní ẹnìkan ifá kọ́ ló mú nǹkan àná òun náà kẹ̀dẹ̀ rèé ẹ wọ́n ní ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe báwo ọlọ́run làgbà ọlọ́run ló dá ayé àti ọ̀run ọlọ́run dẹ̀ ló fi adéyẹyẹ sí ipò ẹni ìtọ̀ jájá ọlọ́run ló gbé síbẹ̀ kò ṣe anybody bẹ́ẹ̀ ni kò ṣe anybody wọ́n dẹ̀ sọ pé wọ́n ní wọ́n yọ wọ́n nípò ni that shows that bàbá jẹ̀ṣà ó dẹ̀ sọ pé òun lè jọba he mean he looking for the downfall ó fẹ́ kí wọ́n yọ kábíyèsí ọ̀nìrìṣà kan yọ wọ́n nípò gbogbo ẹni tó fẹ́ kí wọ́n yọ yín nípò sí ọlọ́run gbé yín sí ọlọ́run máa yọ ẹ̀dá bẹ́ẹ̀ nípò ọlọ́run á mú ẹ̀dá bẹ́ẹ̀ kúrò lórílẹ̀ adìyẹ àlàyé bẹ́ẹ̀ ni yóò rí Mm, ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ti ṣẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run á bá mi dáríjì yín bẹ́ẹ̀ ni mm, because ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn he has a vital information he has a he has something to do with life but people take it like a joke they take it like a fun wọ́n dẹ̀ àwọn kan dẹ̀ ń tẹ táìpù sábẹ́ tán ti fún lówó pé yá ẹ máa ra wọ́n ra ṣe rí kinní tán máa ń tẹ̀ yẹn love kó máa róòlù kó máa róòlù kó máa róòlù lọ yẹn is also you know what they used to bite you can buy it also when you are working torí ẹ̀ tí three person bá ti tẹ love fún yín three person bá tẹ love and you can see it you getting me I go against what body is doing. I'm reading this message, comment of this person. Only if it's Wasiu, which uh, Wasiu is not his own. Is Wasiu there when Batoloba lọ bá Ọ̀jájá Dublin? Ṣé Wasiu wà mẹ́rin? Ó dẹ̀ ní you ó ní ó gba pé Ọ̀jájá gba owó kòkó fún ọmọ. Ó ní àwọn èèyàn, ṣé Ọ̀jájá ló béèrè owó lọ́wọ́ ẹ̀? Ṣé báwọn èèyàn ló sọ pé kọ̀jájá pé kó fún kábíyèsí lówó? Ṣé eh, kábíyèsí jẹ́ oníbàárà ni? Ó ní ó ní kéèsì kan, so ta ló wà láyé yìí gan tí ò dẹ́ṣẹ̀ rí ẹni tó ń sọ̀rọ̀ yẹn ni mo try láti dá lóhùn mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kábíyèsí ọ̀jàjá alhaji wàsíù àyìndé dó àti èmi fúnra mi àti ọmọ mi àti ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹni tó bá ń wá ìṣubú wa Hmm. gbogbo wọn pátápátá ló máa ṣubú àwọn ò ní ṣubú o gbogbo àwọn ọ̀tá tó sì wà lórí Facebook yìí pátápátá ọlọ́run á tú wọn láṣìírí gbogbo àwọn ènìyàn ìka tó ń sponsor àwọn eléyìí the Almighty God will expose them he will disgrace them bó ń padà bọ̀ wá fún ọ̀rọ̀ ẹ sábọ̀dù láìpẹ́ láì jìnnà tí bá ti stop by, torí ẹ̀ ni mo ṣe kọ́kọ́ dress up ṣe mọ̀ pé normally ó yẹ kí n ṣe audio prayer for this prayer ó yẹ kí n ṣe audio ni ṣùgbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ṣe fídíò kẹ́ lè rí mi kẹ́ lè rójú mi mo ti wẹ̀ ẹnu mi lè mo ó lè dry o ẹ̀ẹ́ mo ti wẹ̀ mo dẹ̀ ti mo ti ṣe mo ti ṣe lákin tó gbàdúrà lẹ́ẹ̀kan mo ti pray mo dẹ̀ ti wẹ̀ you understand me i'm coming back i want to analyse the chart tí bèbí àbí tí omi ṣadé àbí kí ló sọ tó ṣe it's not a good thing kéèyàn rí ọlọ́yìn tọ́lọ́run kí ló wá ṣẹlẹ̀ gan ẹ bọ́lá tinubu kówó jẹ bọ̀tí ẹ sábọ̀dù yìí ó lọ sí nàìjíríà nígbà yẹn tó fẹ́ lọ kówó ó fẹ́ lọ kówó jẹ ó sọ ní pangba kedere pé ẹ òun lọ iṣẹ́ tí ti ṣe níbẹ̀ yẹn don't send me rubbish if you send me rubbish I, I block you. Mm. I'm coming. adéré wa lam ti kú ẹ lọ mọ̀ pé ẹ̀sìn tẹ́ ń sìn ni ó ti kú bí ó ṣe jẹ́ pé nígbà tí wọ́n ti gbogbo bí Islam ti ṣọlá lójú Abubakar tó ṣe ṣe lójú ànábì wa. Yeah, because I'm doing something now. You send me some rubbish, I'm going to block you. Yeah. I check your wall. There's nothing of my video that is there and you have got to send me rubbish i block you bye bye to you to Jati Jati, yeah Jati Jati ń sọ you don't have any right to send me and eh, to inbox me any rubbish well especially when you don't share my video We want you i'm not you don't my me tó bá share video mi tí bá rí video mi what? It mean mo mean something to you when you don't share my video you send me something i check you and i block you off that's it so as i was saying when somebody people are looking for your downfall ó tún wá sọ̀rọ̀ kan pé aládàáni kan jẹ́ you know personally they know gbogbo wọn ò lè níwọ̀n o this is what they want people to do they want them to be doing tó bá jẹ́ pé bóyá personally tí wọ́n ti pè wọ́n ti fún ní contract kan know, ẹ̀ máa máa dùn you understand me tó bá jẹ́ pé bàbá àjẹsà náà ń sìn bóyá kábíyèsí ti pè ó ti fún láwọn kankan torí pé ó rí àwọn onítíátà àwọn the young shall grow àwọn eh, àròlé oríṣiríṣi àwọn tó wà lórí social media to wọ́n trending sìn gangan tí ó ń túmọ̀ àrólé Oòduà you know kí ni yẹn máa máa bí bàbá Ìjẹ̀ṣà nínú kan seriously that now were looking for downfall of ọba <laughs> mi ì tí ì gbọ́ rí ó dẹ̀ ṣe nínú kẹsẹ̀tì ẹ̀kan nísìnyí tó bú tó sọ pé Tinubu ò kì í ṣe ọlọ́run ṣé Ọbásanjọ́ jọ́ ọlọ́run mi ò fẹ́ sọ̀rọ̀ stupid ń bí bẹ́ẹ̀ ni mi ò fẹ́ sọ̀rọ̀ stupid ń bí mi bàbá Ọbásanjọ́ náà kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ wọn because ọlọ́run wọn kò tí ì pa wọn ọlọ́run rí kò tí ì bá yé ẹ̀jẹ̀ so kí wá ní tèmi tí wọ́n máa sọ tó wá fi ń wá downfall to the level that ó sọ pé wọ́n máa dethrone tó bá ti rẹ ọ̀jájá lórúkọ jésù that will not be your portion kábíyèsí ọ̀jájá wọn ò ní rẹ̀yìn lóyè lórúkọ jésù wọn ò ní rẹ̀yìn lóyè ẹ ti ń gbádùn ẹ ò ní rà padà sí burúkú lórúkọ jésù inú yín ọlọ́run ti gbé yín ga kò ní rẹ̀ yín sílẹ̀ láéláé lórúkọ jésù a kábíyèsí ẹ ò ní lọlẹ̀ lórúkọ jésù mo gbàdúrà fún yín lórúkọ jésù ọ̀run túbọ̀ máa gbé yín ga lójú àwọn ọ̀tá yín ẹ ti fọmọdé jọba ẹ fi àgbàlagbà lò síkírà àwùjalẹ̀ àwọn náà pẹ́ lórí ọba wọ́n pẹ́ nípò ọmọdé ni wọ́n ti jọba àwọn náà pẹ́ lórí ipò ẹ ó pẹ́ lóyè ẹ ó pẹ́ ẹ pẹ́ gbogbo àwọn tó ń wá ikú yín ló máa kú lójú yín gbogbo àwọn tó ń wá ibi fún yín tó kan wà ìṣubú yìí náà máa ṣubú Àyìndé Wàsíù mo gbàdúrà o ò ní wá ìṣubú ọ̀rẹ́ o ò dẹ̀ ní ṣubú o láṣẹ kristi ní àṣẹ ìdùnmàrè wàsíù àyìndé ọmọgbọ́láhùn o ò ní ṣubú gbogbo àwọn tó ń wá ìṣubú ẹ lọ́lá elédùnmàrè ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run ò ní gbà fún wọn ọlọ́run á gbàgbára ọ̀tá jẹ́ gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí ẹ lọ́rùn gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí ẹ lẹ́sẹ̀ ó lè ti ṣẹ̀rí o bíbélì sọ pé èmi kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronúkúwàdà mo gbàdúrà fún ọ ọ̀run dáríjì ọ ọlọ́run ṣàánú fún ọ nínú ọlá oṣù wà yìí mo ní ó ní kó máa lọ má dẹ́ṣ ṣẹ̀ mọ́ ọlọ́run wẹ̀ ọ́ mọ́ ègún wá sórí ẹ̀ èpè ò ní jẹ́ àwọn ọmọ ẹ̀ gbé wọn sí èmi náà ò ní gbọ́mọ orí ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ṣàṣetì ọlọ́run ti gbé ẹ̀ ga ò ní láéláé lọ́lá màmá tiẹ̀ náà dàgbà màmá ẹ̀ dàgbà alimọ́tù dàgbà ìwọ náà máa dàgbà ò dàgbà nínú iṣẹ́ iṣẹ́ ọlá ẹ̀ máa máa pọ̀ sí ni owó ẹ̀ máa máa pọ̀ sí ni gbogbo ìpinnu gbogbo nǹkan ìpinnu tẹ́ ọ̀tá ní fún ẹ ọ̀run fagilé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́mi náà tí mo ti fi ìbínú sọ sórí ayé ẹ tí ò dára lórúkọ Jésù ẹ̀jẹ̀ jésù pa gbogbo ẹ̀rẹ́ kò ní wá sí ìmúṣẹ lórí ìwọ àti àwọn ọmọ ẹ lórúkọ jésù kò ní wá sí ìmúṣẹ lórí mi kò ní wá sí ìmúṣẹ lórí ilé ẹ kò ní wá sí ìmúṣẹ lórí ọmọ mi kò ní wá sí ìmúṣẹ gbogbo ọ̀rọ̀ àṣà àlùfàǹṣà gbogbo ọ̀rọ̀ ègún ìtẹ́lómi náà sọ níkọ̀kọ̀ ní gbangba àwọn tó ti hàn may almighty god relieve them from that pain and give you another chance in the name of jesus christ ò ní kú báyìí ò ní ṣàìsàn ò ní fàìsàn lògbà àṣírí ẹ ọlọ́run ò ní kò ní tú àṣírí ẹ àṣírí ẹ máa máa bò ní kò ní tú láéláé lórúkọ jésù ohun tó ṣe tó dùn mọ́ ọlọ́run rí òun lọ́lọ́run máa máa wò mọ́ ẹ lára kò ní wo ti ẹ̀ṣẹ̀ o nítorí pé ayé kún fún ẹ̀ṣẹ̀ ọ̀run ràn ẹ́ lọ́wọ́ láti òní lọ it is well with you in jesus name amen ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ ṣàmì yẹn lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi fẹ́re káàkiri àgbáyé èmi àti ẹ̀yin èmi àti ẹ̀yin èmi àti ẹ̀yin àti ọmọ tiwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi fẹ́re ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ àlàáfíà àwọn èèyàn ni o èmi àti ẹ̀yin àtọmọ tí mo bí lórúkọ jésù a ò ní bá àkókò yìí lọ àní àìsàn tó wà ní gbòòrò àní pandemic kò ní pa wá àìsàn kò gbóògùn kò ní yalé wa lórúkọ jésù nítorí pé èmi gbé àpá kristi ẹ̀yin náà gbé àpá kristi ẹ̀mọ́ mi gbé àpá kristi mo fi yín sílẹ̀ jẹ́ jésù àní sẹ́ẹ̀ agbé àpá kristi ikú ò ní yalé wa à àìsàn ò wa ìkòjì ò ní wa òṣè ò wa a ò ní wówó tì ojú owó ò ní pọ́n wa a ò ní ṣàìsàn ní orúkọ Jésù ibi ò ní bá wa olúwa ò ní gbàbọ̀dé Mm, I soak all of my people with the blood of Jesus, my, myself with the blood of Jesus. I soak myself with the blood of Jesus. I soak my daughter with the blood of Jesus, the blood of Jesus, the blood of Jesus, the blood of Jesus, the blood of Jesus. Oh, ní ṣẹ̀sín. Eh, ìwọ ìwọ ọmọbọlá àwọn lásùnkànmí àníṣe gbogbo aṣọ ẹ̀sìn èyí tí àwọn ènìyàn rán nítorí tiẹ̀ ọ̀run fàáya àwọn tó ran màdéèké pòṣọ tàyà gbogbo aṣọ ẹ̀sìn tí àwọn tó ń bẹ sábọ̀dù tiẹ̀ gbogbo àwọn tó ń bẹ sábọ̀dù tiẹ̀ ìwọ àti kábíyèsí ọba wa adéyẹyẹ gbogbo àwọn tó bẹ sábọ̀dù tìyẹn lórúkọ jésù gbogbo wọn ló máa wọṣọ àbùkù yẹn gbogbo wọn ló máa wọṣọ ẹ̀sìn yẹn but ìwọ o ìwọ kábíyèsí ọlọ́run kó ṣàánú fún ẹ mo gbàdúrà fún ẹ lónìí sẹ àtẹnu ìtàn àti èmi àti gbogbo ẹ̀yin tẹ́ ṣàmí àti gbogbo ẹ̀yin wà lábẹ́ omi tẹ́ ṣàmí tẹ́ ẹ fẹ́ràn mi mo lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa ṣàn lórí gbogbo yín lórúkọ jésù ọlọ́run rà yín padà ẹ ti ṣe ìṣọ́ránsì yín nínú ẹ̀jẹ̀ jésù ní àkókò yìí wọ́n ní ẹgbẹ̀rún máa kú ẹgbẹ̀gbẹ̀ wà ní apọ́ọ̀sì oríṣiríṣi nǹkan o èmi o adéyẹyẹ kábíyèsí o ẹ ò ní bá ọdún yìí lọ lórúkọ jésù ẹ ó pẹ́ lórí tẹ bàbá yín ọlọ́run ti fi fún yín ẹ máa ṣe orere ẹ máa wùwà rere ìwà yóò tẹ́ ọlọ́run lọ́rùn ìṣe yóò tẹ́ ọlọ́run lọ́rùn gbogbo ọ̀tá tó bá bínú yín tó bá bínú kò tí ọlọ́run fi fún yín lórúkọ jésù ọ̀tá náà yóò lọlẹ̀ fún yín ọmọgbọ́n láwọn lásùkàn mi lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ jésù parẹ́ gbogbo ègún látẹnu obìnrin sórí ayé tiẹ̀ sórí àwọn ọmọ tiẹ̀ ẹ̀jẹ̀ jésù parẹ́ láti òní lọ ogun ogun ṣẹ́ aṣọ ìyà aṣọ òṣì tí ọ̀tá ti rán láti fi wọ̀ ẹ́ ò ní wọ̀ iná jó dànù gbogbo aṣọ òṣì aṣọ ìyà tí ọ̀tá rán fún èmi náà láti fi wọ̀ mí iná ọlọ́run jó dànù búburú ni ọ̀tá rò ọlọ́run sọ dídere fún mi lórúkọ jésù mo gbogbo àpẹ́ inú mi dùn ọkàn mi balẹ̀ mo dé ilẹ̀ lérí mi ò ní ṣàṣetì mi ní kúsànà bí èéfín ogun ológun wàhálà òní wàhálà ìdààmú onídààmú kò ní di tèmi kò ní di tàwọn ọmọ kò ní di tèmi mi tó ní di tàwọn olólùfẹ́ mi ire ni o ayọ̀ ni o àlàáfíà ni àlàáfíà in Jesus name amen. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Father. Mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn rere orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù Kristi Násárẹ́tì Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣàánú fún wọn. Mo gbàdúrà náà ni gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá mi Bọ́lá Ahmed Tinubu náà bá ti ṣẹ̀ ọlọ́run àánú bá mi ṣàánú fún wọn ní àkókò yọ ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ìṣubú wọn wọ́n bu ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ń wá ìdí oní ẹlẹ́ ẹlòmíràn ọwọ́ tí wọ́n náà kò mọ́ àwọn náà kún fún ẹ̀ṣẹ̀ àwọn náà kún fún ìkà wọ́n kún fún ìwà burúkú ṣùgbọ́n wọ́n ń sọ ti ẹlòmíràn bàbá mi àti ọlọ́run mi ńgbà tí wọ́n gbé Magdalene dé ọ̀dọ̀ ọ̀dọ̀ Jésù wọ́n ní kó wọ́n fẹ́ sọ̀kò fún nítorí pé wọ́n bá níbi tó ti ń ṣàgbèrè ó ní kẹ́ẹ̀jú òkò fún ẹnikẹ́ni tí ò bá ti dẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ẹnikẹ́ni èyí tó bá ti dẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá lóun fẹ́ máa kàn dẹ́mu àbóun fẹ́ payín òun ṣàwá ikú yín mo gbàdúrà fún gbogbo wọn pátápátá àṣírí wọn àwọn ni kú ikú tó ń wá fún yín àwọn ni kú ikú tó ń wá fún yín o bẹ́ẹ̀ ni yóò rí o in Jesus name amen thank you father this morning i worship you lord because you are god ogun tó pé mo gbàdúrà lónìí àná tí orí mi ò ní gbẹ dànù lórúkọ jésù ayé mi ò ní bàjẹ́ lórúkọ jésù mo gbàdúrà gbogbo àwọn ẹni tó wà ní ipò tó láti máa ṣe iná tó yẹ kó níná nílùú nàìjíríà yìí gbogbo àwọn alágbára òkùnkùn ibẹ̀ náà tí wọ́n fẹ́ kíná wà ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn in jesus name a gbọ́ wípé wọ́n ní pdp gan àwọn ló pọ̀ tí generator sílùú nàìjíríà tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n sọ pé kí ni wọ́n má sí you understand me so nígbà tí ìsìn wọn wá ń pariwo ọ̀jájá o àyìndé wá sí o kí ni àyìndé ṣe nínú politics nàìjíríà he is not a politician he is not in the house bẹ́ẹ̀ ni ọ̀jájá náà ò sí ní power but Esabod ṣàbẹnuba simply mm. because he want to get something from there and they refuse and he been getting from PDP torí pé ẹ̀mọ tó ń pè ní eh, Lisa Anjorin yẹn eh, yeah she is a money trafficker kì í ṣe ààbò ẹjẹ́ o but mo ti ń fọ mo ti ń wò tipẹ́tipẹ́ mo dẹ̀ tí wàá but àwọn ṣáàtì tí mo rí lónìí tí mo rí tí bàbá jẹ̀ṣà ń ṣe they are trying to, be, to cover up because they want to beg uh, I mean, Esabod, for the Esabod not to open their secret and for the one to one fẹ́ ṣáni ibi wọn sí ọ̀nà ibòmíràn kò done is not done anywhere it's not done anywhere you understand me it's not done anywhere bẹ́ẹ̀ ni bọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ìṣubú àwọn ènìyàn yìí bọ́ tẹ̀ ń wá ìṣubú tèmi náà because a lot of people treat àwọn nǹkan tí mo ní kán treat mẹ́yẹn Esabod ò gbé yẹn tó sọ pé òun human rights uh, activist èmi ti gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí mi ò mọ̀ rí ẹni tí wọn ò sùn mi níṣẹ́ tí mo rí pé wọ́n fẹ́ ṣe nǹkan burúkú fún ẹni ni wọn ò dẹ̀ pè mí kán thank me pé thank you for this doing this ah, but i'm doing it kò ṣe ti ẹnìkan kò ṣe ti èèyàn méjì nígbà tó ń sọ̀rọ̀ kábíyèsí ọ̀jàjá mi ẹni ọ̀jàjá kábíyèsí wọn ò pè mí rí bẹ́ẹ̀ ni i speak for him bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ kàsálí i speak for him nígbà tó ń sọ̀rọ̀ ti dọ́lápọ̀ náà nígbà yẹn mi ò sọ̀rọ̀ tiẹ̀ púpọ̀ i speak also speak for, for her you understand a lot of people ní Esabod ti drag lórí social media tán ti gbé ọ̀rọ̀ wọn sẹ́nu tí mo speak fún Táyé lóyún mi ò mọ́rí mo kàn rí pé yes nǹkan tó sọ yẹn it touch me and it said gbogbo abiyamọ yé torí pé abiyamọ ni mí mo dẹ̀ mọ nǹkan tó takes fún ọ́n sọ pé ó fẹ́ ba ayé ènìyàn jẹ́ tó bá ga tó bá ti dókè I know what it takes because they did some things to me you understand me so mo mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ nǹkan tí ó mean ìṣó ti yé mẹ́ I take that matter and I speak about it but you know what that olórí burúkú terrorist of Esabod kó rí mi ó sọ̀rọ̀ kó sọ kó support tì mí rí because lójú tèmi ó rí mi bíi threat ó rí mi bíi kíni ó rí mi bíi pé kò fẹ́ ó fẹ́ kí n má sí mọ́ ṣùgbọ́n mo sọ fún ọ̀wọ́ Esabod bó o bá ti wò mí gbogbo tó ti ṣe fún mi ní kọ̀kọ̀ ní gbangba wọ́n ní kí n má ṣe é pè mọ́ mo gbàdúrà fún ọ lónìí mo ní gbogbo tó ti ṣe fún mi ní kọ̀kọ̀ àti ní gbangba kó dàlẹ́ ẹ lórí gbogbo ibi tó ti ṣe fún mi ní kọ̀kọ̀ àti ní gbangba kó dàlẹ́ ẹ lórí gbogbo ibi tó ti ṣe fún mi ní kọ̀kọ̀ àti ní gbangba kó dàlẹ́ ẹ lórí tó bẹ àwọn èèyàn láti ṣe fún mi kó dàlẹ́ ẹ lórí kó dà lórí àwọn ọmọ ẹ lórúkọ Jésù gbogbo bó ṣe ń wò mí gbogbo ohun tó fẹ́ fún mi láyé kó jẹ́ ìpín tiẹ̀ àtàwọn ọmọ ẹ tó ti ṣe ṣáàt many times tó dẹ̀ ti ní kó máa ṣépè lọ́dà ṣáàtì yẹn so gbogbo ibi tó ṣe o kó dàlẹ́ lórí ó ti pé ó ti ṣe ṣáà tó máa ní káwọn èèyàn máa pè wọlé tó máa máa pè wọlé tó máa máa rẹ́ èpè sórí àwọn àwọn ọmọ ẹ̀ tó máa rọ́pò sórí ara ẹ̀ gbogbo èpè tó ti ní káwọn èèyàn ṣẹ́ gbogbo ibi tó ti ṣe gbogbo ètò ọbẹ̀yàn ṣe lórúkọ Jésù kó dàlẹ́ lórí gbogbo ibi ẹ̀ kó forí ara ẹ̀ gbé bẹ́ẹ̀ ni ibi ni wọ́n ní kò sí ó ní ẹ má gba ìkà láti wà láàyè yóò ní wà láàyè bẹ́ẹ̀ ni yóò rí Esabod, because you're looking for downfall of people, you want people to fall. You want my ṣubú ni, ìṣubú ìkòtò tó wà sílẹ̀, ìwọ ló ní bẹ́ẹ̀ ni ìkòtò tó wà sílẹ̀, ìpòkú tó ti lọ sí gèètì kòkòkò, ibẹ̀ nílé ẹsẹ̀, yèké pòso tayaba. Ìwọ ló ní nǹkan ẹ because you have done many things. Bẹ́ẹ̀ ba kan ló gbé pósí, onípósí lélẹ́yìí o, o fẹ́ gbé ara ẹ̀ sí kì í ṣàyìndé wá sí, o ló fẹ́ sin ara ẹ̀, o ní kì í o ti ṣe many many things lórí orúkọ àwọn èèyàn. Mo gbàdúrà fún ẹ, gbogbo ibi tó ti ṣe kó dàlẹ́ lórí, àlùjọ̀nú tó bẹ̀ níṣẹ́, gbogbo àjọ tó ń rán lórúkọ Jésù máa bá ẹjà romi ojú omi òkè ní ìsinmi gbogbo ibi tó ti ṣe láyé gbogbo èpè tó máa ṣẹ́ fún mi tó máa ṣẹ́ fún àwọn ọmọlọ́mọ tó máa ṣẹ́ fún ẹ̀sà àmìtí fún Wàsíù Àyìndé tó máa ṣẹ́ fún Ọ̀ní tó máa ṣẹ́ fún gbogbo èèyàn tó máa fojú wọn gbolẹ̀ kó máa yẹ̀yẹ́ wọn gbogbo èpè náà ó dàlẹ́ lórí back to you ẹ̀sìn tó fa àwọn èèyàn ṣe ó jẹ́ ti lórúkọ jésù kristu násárẹ́tì ó jẹ́ ti tiẹ̀ o forí ara ẹ̀ gbé gbogbo ẹrù tó dì ìwọ ni kò gbé gbogbo òṣì tó fẹ́ kó jẹ́ tiẹ̀ gbogbo ìṣẹ́ tó fẹ́ kó jẹ́ tiẹ̀ o kò ń ṣe tèmi gbogbo ibi tó fẹ́ fún àwọn tó tó ń pariwo wọn yìí ibi náà kò jẹ́ tiẹ̀ olóhùn fẹ́ kó ń gbé wọn kò nípò ipò tó fẹ́ kó o fẹ́ kó yọ wọn kò nípò ìwọ ni kò sọpọ̀ ẹnu nítorí pé o ti fìgbéraga sí o fẹ́ kọ̀ jàjà sọpọ̀ ẹnu pé kó ń gbapò lọ́wọ́ ẹ̀ ọlọ́run kó gbapò lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó sọ ni tó ṣe ni kó dàlẹ́ lórí ìwọ máa ní bẹ́ẹ̀ ni yóò rí o ọ̀run sáyẹ̀nsì wọ́n ní má ṣe pé yes and I obey mi just ní ṣe pé bóyá ẹ̀rú bà mí ṣùgbọ́n mo sọ sẹ́ pé gbogbo ìsálẹ̀ bó ṣe fẹ́ fún mi bó bá ní pé kéèyàn má tiẹ̀ wá wò mí ìyẹn mo ní kó wá dúró lórí Facebook kó má rèéyàn wù ẹ́ mọ́ torí pé ìyá máa jẹ yín àtàwọn tó tẹ̀lé ẹ wọ́n máa jẹ báṣàdìyà. Mm. No peace for the wicked. You are wicked, so you are a terrorist. No, say no to terrorists. Kábíyèsí, Adéyìn máa pẹ́ lórí. Ọ̀jájá, Adéyẹyẹ, Adéyìn máa pẹ́ lórí yín bàtà yín máa pẹ́ lẹ́sẹ̀ yín ìrùkẹ̀rẹ̀ tẹ máa ń gbé o máa pẹ́ lọ́wọ́ yín ó máa di abẹ́rẹ́ ẹ̀yin ẹ̀ pẹ́ lórí ìtẹ̀ bàbá yín bàbá mi Síkírù Àwùjalẹ̀ àwọn náà ti pẹ́ lórí ìtẹ̀ wọn ẹ̀yin náà máa pẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀ pẹ́ ẹnìkan bá tí wọ́n máa ní wọ́n yẹ nìkan àbí wọ́n ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni story ni gbogbo yẹn kò sí nǹkan kan tó kan ó ní ti àná ó ní a kì yóò rántí ẹ̀gàn ìgbà ìwé rẹ mọ́ bẹ́ẹ̀ ni bíbélì sọ ó ní a kì yóò rántí ẹ̀gàn ìgbà ìwé rẹ mọ́ bẹ́ẹ̀ ni ńgbà kan rí ẹ ó ti ṣe báyìí o ìgbà kan rí ó ṣe eléyìí o ìgbà kan rí ó ti ṣe eléyìí o that story story ni. Mm nítorí story for the god bẹ́ẹ̀ ni sórí tó pàyà gùdà àwọn òòràn yẹn kì í dẹ̀ ṣe ọlọ́run ó ní mo fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ but mo kórìíra ẹ̀ṣẹ̀ ọwọ́ wọn ó ní ìtànà ọlọ́run ò treat ìtànà is talking about presently so torí ẹ̀ lẹ́ni òní àti gbé tànà kúrò àsìtì àti gbé tòní wá àdúrà ni ọlọ́run sọ pé kí n ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn gidi nínú nàìjíríà náà mo gbàdúrà fún yín ìlú canada náà mo gbàdúrà fún yín o ní ilẹ̀ ilẹ̀ canada ọlọ́run tó da ayé àti ọ̀run because this canada have been a blessing one way or the other to me father please continue to bless canada ó lọ́ọ́ àwọn big good people in Nigeria Baba my father my Lord please bless them Nigeria also is sick father please heal them in the name of Jesus Christ all over the world gbogbo àwọn ìlú pàtàkì pàtàkì lágbàáyé tó ń ṣàìsàn Ọlọ́run wò wọ́n sàn gbàgbára lọ́wọ́ òkùnkùn o àánú ni kò ṣe fún wa àánú ni kò ṣe fún mi o tó pé mo gbàdúrà lónìí ẹlẹ́ni tó bá ti fẹ́ àlàáfíà Jerusalem ẹni yóò ṣe rere èmi fẹ́ àlàáfíà àwọn tí Ọlọ́run gbéga nílùú mi ni mo fẹ́ àlàáfíà ọ̀jájá o mo fẹ́ àlàáfíà kábíyèsí tèmi náà o kì í ṣe ọmọgbọ́n làwọn lásìkò mi mo fẹ́ àlàáfíà bàbá mi jagaban mo fẹ́ àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ àlàáfíà Eh, Canada mo fẹ́ ti America mo fẹ́ àlàáfíà Canada mo fẹ́ ti àlàáfíà fáwọn Spain mo fẹ́ àlàáfíà fáwọn àwọn Italy mo gba àwọn ìlú káàkiri àgbáyé mo fẹ́ àlàáfíà àwọn Ọlọ́run jọ̀ọ́ fún mi ní àlàáfíà jọ̀ọ́ fún mi ní ọlá fún mi ní owó jọ̀ọ́ fún mi ní ìgbéga fún mi ní ayọ̀ fún mi ní ẹ̀mí fún mi ní àlàáfíà fún mi ní ìgbéga fún mi ní ọlá tó kọjá ọjọ́ orí mi tó gbọ́n tiẹ̀ ti gàn mí o wọ́n lólógo kò sógo tó hàn sọ pé mo wọ́n ní kò tiẹ̀ wọ́n ní mi ò sógo sógo mọ́ wọ́n ní pé kò sí ọlá mọ́ wọ́n ní nǹkan kan oríṣiríṣi ni Esabod ti sọ ó tiẹ̀ fi mí wọ̀rẹ̀ kò sí tí ò fi mí wé náà ṣùgbọ́n Ọlọ́run ilẹ̀ máa ń fúnyàn lógo Ọlọ́run tó máa ń gbé nígbà tẹ́nikẹ́ni ò ìdè rẹ̀ sílẹ̀ ọlọ́run jọ gbé mi ga o torí mi ò bínú sí àwọn tó ọlọ́run gbé ga mo pọ́n wọn lé mo sì yẹ wọn sí àpọ́nlé ní tèmi ayọ̀ ní tèmi ìfọkànbalẹ̀ ní tèmi ìrọ̀rùn ní tèmi ọlá ní tèmi ìgbéga ní tèmi èmi ò ní jábọ́ o àwọn tó wá ìṣubú mi tó fẹ́ kí n jábọ́ àwọn ló máa jábọ́ o ọmọ mi ò ní kú o àwọn tó fẹ́ ikú fẹ́ ikú ọmọ mi àwọn ló máa kú o ibi ò ní báyìí mi kò ní báyìí olólùfẹ́ mi o mo súre fún gbogbo yín tẹ ṣàmì àwọn tó tẹ lọ́ọ̀fù tẹ̀tẹ̀ láì orí yín kò ní gbàbọ̀dé o gbogbo ọ̀tá tó gbógun tì yín ọ̀run máa gbógun tì wọ́n o lórúkọ Jésù mo sì gbàdúrà fún yín àdúrà kan tán ní kí n gbà fáwọn tó bá wá sí ọ̀ndà ṣáàtì mi ẹ ò ní jẹ́ ọ̀tá mi o ẹ ò ní gbógun gbógun tì mí o tó bíbélì sọ pé tó bá ti gbógun tì mí o máa gbógun tì gbogbo ẹni tí mo gbàdúrà fún lónìí o ẹ ò ní gbógun tì mí o ẹ ò ní jẹ́ ọ̀tá mi o bàbá mi jagaba o ò ní gbógun tì mí o bàbá mi o ò ní di ọ̀tá mi o ọlọ́run ò sì ní di ọ̀tá o o ò ní di ọ̀tá ọlọ́run Wàsíù Àyìndé o o ò ní gbógun tì mí mọ́ o o ò ní di ọ̀tá mi o mi ò sì ní di ọ̀tá ẹ o o ò ní di ọ̀tá ọlọ́run ọlọ́run ò ní ṣọ̀tá ẹ o lórúkọ Jésù gbogbo bàbá mi ọdún ìtàn o ò ní gbógun tì mí o ọlọ́run ò ní gbógun tì ẹ o lórúkọ Jésù gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin prophetess àǹtí àjà mọ́mí àjà yìí mo gbàdúrà fẹ́yìn náà o ọlọ́run ti p gbè yín o kò ní kọ̀ yín o àmì ọ̀yàn rí yín o kò ní gbẹ sọnù o ẹ ò ní bá mi jà o mi ò ní bá yín jà o ẹ ò ní ṣe lòdì sí mi o wọn lórílẹ̀‐èdè máa bára wọn jà ṣùgbọ́n ẹ̀yin ò ní bá mi jà mi ò sì ní bá yín jà o ọmọ ọlọ́run ni yín o ọlọ́run ti pè yín o kò ní kọ̀ yín ilé yín ò ní wó o ọlọ́run á dì mú o dópin o ní ìkẹyìn á máa fi ṣèrè já o olórí Naomi ẹ ò ní bá mi jà o ẹ ò ní di ọ̀tá mi o mi ò sì ní di ọ̀tá yín o bẹ́ẹ̀ ni mo tún wá gbàdúrà fún àǹtí Tóyìn Kọ́ládé wọ́n ní ẹ máa ń fáwọn ènìyàn wọn lẹ nice èmi ò f nice sẹ́mi rí ṣùgbọ́n mo gbàdúrà fún yín lórúkọ jésù àníṣe gbogbo niceness yín kò ní di bí oore ò di bí mọ́ yín lọ́wọ́ o ìṣesí àtiwá yín kò ní bí ọlọ́run nínú ọlọ́run á dì yín mú dópin o gbogbo tó dùnú ayé yín ọlọ́run jọ̀ọ́ kò ní jẹ́ ó bàjẹ́ o ọlọ́run jọ̀ọ́ ó bá mi ṣàánú fún gbogbo wọn àwọn tí mi ò lè dárúkọ àwọn jàǹkànjàǹkàn ní orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn pàtàkì pàtàkì tó ń sì fẹ́ àlàáfíà àwọn èèyàn tó ń ṣe oore thank you for that this morning because you answer prayer wọn ò ní di mi gbogbo èyí tí mo dárúkọ yìí ẹ ò lórúkọ jésù tó bẹ́ẹ̀ lè sọ pé tó bá ti gbógun tì mí máa gbógun tì ẹni tó bá ti bá mi jà ó máa bá wọn jà mo gbàdúrà náà fún ṣẹ̀yẹ àwọn bloggers àwọn àwọn journalists gan àti àwọn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 gàràgàdà ọba mi gbòdògbòdò ọba mi tó rínú tó ròde ọba mi tó mọ gbogbo tó lè ṣe ohun gbogbo ọba tó dàgbà tí ò fọ̀pá kábíyèsí àwo má ṣe gbé ajáde má tàn lé kábíyèsí ọba tó gbénu múdé aṣọlá ọlọ́run tó gbénu adélébọ̀sùn tó ṣẹwà ọba tó gbọ́run tó ṣògo ọ̀rọ̀ tó ń gbénu ọmọ ènìyàn fọ́hùn alágbára gíga alágbára nobody like you daddy i love you lord i love you lord i love you ọlọ́run mi tó mú mi jòkó pẹ̀lú ọmọ ọmọ ọmọ aládé ọlọ́run mi o ọlọ́run mi tó ṣẹ̀gàn dogo ọba mi nígbà tó ní kí n kú ó ní kí n wà láàyè nígbà tó ní mi ní oúnjẹ jẹ tó pèsè fún mi tó tẹ́ tábìlì sílẹ̀ níwájú mi tó dàrú lé mi lórí ìwọ láyọ̀ mi ìwọ nìfọ̀kànbalẹ̀ mi ìwọ ládé orí mi ìwọ ló yàn fún mi wọ́n ní àwọn oore kan tí mo bá tiẹ̀ rí gbà wọ́n ní kò tọ́ sí mi nítorí wọ́n bò wò pé ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ kò séèyàn lẹ́yìn ẹ̀ ọlọ́run tó wà lẹ́yìn mi ọlọ́run tó dúró tì mí ọlọ́run tó ràn mí lọ́wọ́ ọlọ́run tó ṣàánú fún mi ọlọ́run tó daddy i worship you this morning i worship you this morning i worship you this morning dáàdì mi ẹ ṣé olúwa ẹ ṣé nígbà tí wọ́n ní mi ìnílẹ̀ ọmọ mi rọ́mọ bí bẹ́ẹ̀ ni ẹ ṣí mi nínú ọlọ́run ẹ mà ṣé o olúwa ẹ mà ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o nígbà tí wọ́n fẹ́ dè mí mọ́lẹ̀ tí àwọn ogun lé àwọn ẹ̀sìn tí wọ́n fẹ́ dè mí mọ́lẹ̀ kí wà nílẹ̀ jẹ́ máa fojú mi ráre ọlọ́run ẹni máa mú mi tẹ̀síwájú ẹni iṣẹ́ South Africa náà ní mi nílé wọ̀ ẹlẹ́gbẹ́ mi débi tó tún dára jùlọ ọlọ́run ẹ mà ṣe ọba tó ṣèlérí tó mú lérí ṣẹ kábíyèsí rẹ o èmi nìkan tán kí ni mo ṣe fún ọ tó fi fẹ́ràn mi dáàdì mi ò mà ṣe ẹlẹ́dàá mi ò ṣe àrùbọ̀ ọjọ́ tí n bá tún sọ̀rọ̀ ẹ̀hán náà ẹ̀ ta lè mi ọlọ́run mi tẹ̀hán náà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 kankan ọgbọ́n mi dàsọ́ mi dére kábíyèsí o ó dàgbà títí kò lo gíláṣíìsì ó dàgbà kò fọ̀pá rìn kábíyèsí o òyìnbó kí bàbá mi títí wọn ò lè kì tán wọn lójú omini present omini science omini potent. Mm ancient of day lion of judah lily of the valley the rock of sharon the ayamadayam unchangeable changer ọba mi tó greater than the greater mightier than the mightier richer than the richer ẹlẹ́dàá ayé ẹlẹ́dàá ọ̀run ẹ̀yin lẹ gbé gbogbo àwọn èèyàn sípò bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò lè rẹ̀ wọ́n ní orúkọ jésù ẹ̀ṣẹ́ o bàbá ẹni tẹ́ bá fẹ́ kiri toro ẹ̀mú kọ́ bàrẹ̀ ìkejì gbogbo ìlú àwọn ẹ̀ṣẹ̀ tó wà ní kọ̀kọ̀ ní gbàgbà ní orílẹ̀-èdè nàìjíríà náà ọlọ́run àwọn tó ń da olúwa bá mi kó wọ́n kó okùn àyà wọn ẹ̀mí rònú kó àdáni sáà àti àkókò ọ̀run gbé sí olúwa fi sókun àyà ẹ̀ṣẹ̀ wọn jẹ́ káwọn èèyàn ronúkú wọn kò ní ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ ni yóò rí o jésù agbára wa amen thank you lord jesus christ this one. Yeah.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 and all the people I mentioned this morning, my daughter, we run through it. We are all safe in Jesus' name. As mountains surrounded Jerusalem, O oh God Almighty, please surround our life, our life with blessing, with favor, with goodness, with source of favor, with flame, sword of fire, protection, both now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. You go. Thank you. God bless you. I'm a facial. Mo tún padà bọ̀ wá. Mo fẹ́ treat case. Omishade. Benny. Mm. Say, no, this is a prayer that God say I should pray. I'm still going to continue to pray for ourselves, pray for the main people, you know. Benny. Mm. Adẹ́fẹ́ torí mo rí àwọn kankan they afraid because a lot of people have done evil. That is why don't do evil. okay the secret he has to everybody has to say the truth before kó tó di pé ó fẹ́ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ lóun ready láti kú kó lọ sí ibi tó lóun fẹ́ lọ You have to say the truth so that we can see the eyes of those evil people that pretend to be a good pe- people in Nigeria that actually Uh, tó jẹ́ irú àwọn èèyàn tí àmọ̀tẹ́kùn nílò tó jẹ́ pé they are actually a terrorist okay so don't be deceived by what ẹ sábọ́ tẹ ẹ wọn ò fẹ́ràn message ṣé òun ò ṣe pín owó tiẹ̀ fún message hmm, kò ṣe pín owó tiẹ̀ fún gbogbo àwọn èèyàn tó fi ń ṣépè fún àwọn ènìyàn don't let it, don't be deceived by what people say okay mm. be sensitive okay. Esabod is a terrorist for real she is a terrorist for real and àwọn èèyàn tó support ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń bọ̀ lórí ọ̀rọ̀ Liz Anjorin àti Bàbá Ìjẹ̀ṣà àti Esabod I'm coming back ẹni bá ní má dé mi ní dé bá bye bye love you.